So, uh, babe, um, this is my mechanic kind I'm telling you about. Um, his name is Mr. Sule. Uh, um, Mr. Sule. He got once in London. Yes. Yeah. No. Once in London. Mm. Action. Wọ́n wọ́n bá ní nǹkan ti kú door. Ah. I understand what is happening. Let's go, let's go. How Ọjọ́ òyìnbó la wá àwọn àbẹ́ nìkan wá. It's not it's not your fault. It's not your fault. Wọ́n kóra wọn lọ ọ̀gá táwọn pàrọ̀ ẹ̀kọ́ kò sí lẹ́fù o wọ́n rí pé fúnra ilé yàtọ̀ ni. Mm. ìwọ fífọ still rolling. and then action. ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ bá lọ ọlọ́run lọ ọ̀gá ká má parọ́ òwe náà fọkàn sí lẹ́fù. bó o ní sí ní fọkàn sí sẹ́yìn ó rí irú dìbà ìbò ní fọkàn sí ni sọ̀rọ̀ nípa ọmọ òun ọ ní sẹ́sì ó tún ní bàkà ó rórí ọyàn rẹ̀ ni nígbòre pàápàá làbí bọ́tí. lẹ́mìí tí mo ti lá làbí ń sin láfùrọ̀ rẹ̀. ọ̀làlá ni iṣẹ́ tí àwọn fínú bàbá ọ̀bàgó. o tó bá wọn. ẹ máa ń láàdì ẹ máa ń jẹ. o tó bá wọn. ọ̀gá ni máa ń mú. mo ní ọmọ àìpù mọ́ tẹ́ bá láǹfààní àti dé South Africa àwọn ọmọ mi bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó ní fún òun láwùjá ẹ wọ́n dùkú sí ẹ. lẹ́yìn wọn kọ kú àrùn kan náà ni ó pa ẹ̀ wọ́n bá dé South Africa ń bára ìdẹ́bẹ̀ ń lọ́ọ̀kì ni ìnáwó ọkọ̀ kan ń lọ́ọ̀kì pẹ̀lú ẹni mọ́ni. ọ̀gá wọn lè fi àìsàn lọ ní ìdẹ́mbẹ̀ òun. wọ́n lè àìsàn lọ mi orí rẹ̀ burú dànù ni ìfọ̀nsí kò o sọ ọjà wẹrẹ ni. ẹni tẹ́lá ti ṣe ni. mo gbé mọ́ wàhálà tó bá fi bọ́ sí àti apalẹ̀ ọ máa pa wá sí. Go. Yeah, go. Go. And then. Sorry, sorry. Go. Boom, boom, boom, boom. Boom. Boom on your knee. Thank you. Action sábẹ́ parí ni ìrọ̀pàá rẹ̀ máa fẹ́ wọn fi lọ sáàsì mú. kò parẹ́ sọ́ni rẹ̀ mi ah! orí rẹ̀ burú ah! Ah! orí rẹ̀ burú mi. ìbáyídà ìbáyídà rẹ̀ tàbí ìfọwọ́tò yìí. Ebi pààyàn sí ibi ma pààyàn sí irọ́ òkè kú. Sọ́ọ́ni bọ́ ti ṣubú. Olùsí ẹ̀ ní ìtàsí mo pa. Mo tún Mo tún gẹ́ni ẹ̀ àwọn ẹ̀sẹ̀ wọn fìlà gbàdo ọ̀gá ọ̀gá káì. ó ti dè sùn báwọn ó ti dè sùn báwọn. torí association ni ìdíbò ọ̀gá yóò gbà. bọ́ bóyá ọmọ máa kọ́ ọ̀yá ibi ibi wọ́n lè fi rẹ̀. ìbálẹ̀ lẹ́yìn lómi làbò wọ́n ti pa ọ̀gá kọ́mẹ́jì. wọ́n ti pẹ̀lú ẹ̀ ó ní ọ̀sìn mọ́sẹ́. òun ká padà sọ pé.